وحميد الحمد لله رب العالمين الذي خلق الخلق لعبادته وطاعته خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون وصلاته وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقواني فرما بعد مسلمي أطوى لكي كرات غرفان النبي صلى الله عليه وسلم أن ترى بعد ما جاك يفهم قوة الله بني سليكون كان النبي بني سليكون لاري àti àwọn aráàlú rẹ̀ àti sọ̀hábà rẹ̀ dákun kí àwa náà pẹ̀lú àwọn tó wọ́kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam níjọ́ ìgbéri alkiyama níjọ́ téèyàn ò lè pò ní lágbára kan láti fi gbára àwọn lẹ́m̀bì ìyá ọlọ́run téèyàn ò lè sọ pò nípò kan láti fi gbára àwọn lẹ́m̀bì ìyá ọlọ́run àfẹ́ńbà pàdé rẹ̀ níjọ́ náà lọ́run pẹ̀lú ẹ̀mí tó ń mọ́kùn bí ẹbọ àtẹ̀mí àtẹ̀yìn dákun mẹ́jẹ̀ àṣepọ̀ pàdé ìwọ ọlọ́run ọba àfẹ́ ẹ̀mí tó bá mọ́kùn bí wa nífàdì dákò sànú ẹ̀mí àtẹ̀yìn mọ́sàáfọ́ ẹ̀mí wa kó ń bi nífàkù amẹ́lí mọ́sàáfọ́ ẹ̀mí wa kó ń bẹ akọ́dí mọ́sàásọ́ wa ń bẹ wọ́n láti kún so rẹ̀ ìntẹ́ni ọ̀kan wá fílẹ̀ tàbí wá gbọ́ ọlọ́run bá bá ní gbẹ́jú bá a ṣe ń fẹ́ lọ má si àdánwò kan wá tí ó fi jẹ́ pé ntá máa sọ ìyọ́ mọ̀ yàtọ̀ sí nǹkan tá máa mẹgbẹ ajẹ mu agbọnà haramu mẹjẹ agbábẹ rojọ lálẹkẹ amasanu awolajà kan so rẹ la hawla wala quwwata illa billahil azim. ní ìjẹjọ à ń bá ọ̀rọ̀ bọ̀ lórí àyà tí Allah subhanahu wa ta'ala tí fi ń bá wọn Bani Israel ìfi ń bá wọn sọ̀rọ̀ tààlà ń pè ní Israel òun náà ni anabi wa Yaqub gẹ́bù síwánu hadithi Jabir ibn Abdillah radiyallahu ta'ala an arda tọ́rọ ìfẹsẹ̀ múlẹ̀ anabi sallallahu alaihi tí anabi bí àwọn yahudi kan lérò wípé ṣe báyìí náà mọ̀ wípé ẹni tí ń jẹ́ sọ́nà ni anabi Yaqub wọ́n ní Allahumma na'am. orúkọ yìí orúkọ dáadáa ni orúkọ yìí ó ti di orúkọ tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nú àwa mùsùlùmí àìgbàgbọ́ yìí ẹ̀sìn kò jọ máa sọmọ bẹ́ẹ̀ àìgbàgbọ́ yìí ẹ̀sìn ó jẹ́ ó orúkọ yìí gbogbo tí ọba dá ibi yìí ni fi sí àbá ní ní àwọn àbá ní kíní kan àbá ẹni tí ọba dá o ní ọ̀dá ọmọ ọkùnrin tí ń sọ بإذن الله تعالى شاء الله بإذن الله سي أتوري لو تفا جومي إلا قلتي ها بلو قرأني بولدي بابلي ẹ̀ṣọ́ Israel ṣá Allah pẹ̀lú ògbọ́nà wọ́n sọ ma mẹ́ka ní Israel tí ma jẹ́ abu Israel ṣá Allah ìjọba nínú àwọn ọkọ̀ tó wọ́n tó wù láti sọmọ yín irú ọkọ̀ ló tún wà ń bẹ̀ táwọn èèyàn máa kórìíra dá ẹ sá ẹ sọ ní ẹ sọ̀rọ̀ ọkẹ àkílẹ rí. insha Allah ta'ala káwọn ọmọ náà bá ní mú sọ́wọ́ ẹjọ́ bá ní sọ fáàbù lẹ́yìn náà sọ Israel ṣáàlá ó kọ ànábì wa Yakubu ní jẹ́bẹ̀ Allah subhanahu wa ta'ala bani salikun kẹrẹ fún ànábì Yakub bani salikun ọ̀la rẹ fún ànábì Yakub naam lẹ́yìn àwa kó sínú agbami tuntun míì kí ni agbami tá a kó sínú ọ náà ni aya tí alọ́sọ́tà ń sọ̀kalẹ̀ fún ànábì wípé a'udhu billahi minash shaitani rajim wa idh ibtala ibrahim rabbuhu bikalimatin fa'atammahun qala inni ja'iluka linnasi imama qala wa min dhurriyyati qala la yanalu ahdi adh-dhalimun àlè ìtayọ ayá leni Allah subhanahu wa ta'ala ń sọ fún ànábì wípé sórí àwọn kèfèrí mọ́ká tó bá ń bi wọ́n léèrè pé kílẹ̀ ń ṣe wọ́n ní ẹ̀sìn tí bá àwọn ṣe tó jẹ́ ànábì Ibrahim náà wọ́n ṣe kọ́dà níjọ́ tí àmìsàsílámù wọ tó lọ́ngbà fún ọwọ́ tí gbé èrè Ibrahim wọ́n wá fi ọfà lé lọ́bí ẹ̀ ń dá gbígba tí a máa ṣe ìyíje yí ọ̀jẹ́ ṣe ń lọ àbí má lọ wọ́n ní ànàbí Ibrahim ni wọ́n dá wọn lóhùn gbogbo ànàbí ní kí wọ́n rún àwọn èrè yẹn náà lọ́hùn. àwọn ará Mẹ́kà wọ́n ní ṣe bí ànàbí Ibrahim yìí alisọ́sọ́ salam olómú àwọn ń lọ àwọn yìí àwọn ò mú nǹkan kan lọ́ta nínú gbogbo tẹ́m̀pẹ́ mú wá sí wọ́n wá yahud wọ́n ní bàbá bàbá àwọn nu àwọn nàṣọ́rọ́ wọ́n ní bàbá bàbá àwọn nu ọlọ́run wá ní ilé ànábì in yìí á máa bọ́ ọ sọ ẹ rí pé wájú náà ànábì sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ wal nígbà tí ó tó tẹ̀lé tọ́bọ́ wá fẹ́ sọ nípa kàábà ẹni tó yẹ kó tún fi tẹ̀lé ọ̀rọ̀ òun náà ni ànábì wa Ibrahim àkọ́kọ́ ka mú sọ́wọ́ ta ni ànábì Ibrahim yìí ẹnìkẹ́ni tí Allah subhanahu wa ta'ala tó mú ní ààyò wàtàkọ̀dà lọ́wọ́ Ibrahim khalila khalilu kọ̀lílù ohun tó jẹ́ wípé nǹkan méjì ò lè pàdé lẹ́mìí èèyàn pọ̀ lórí ìfẹ́ rẹ̀ lẹ́ẹ̀kan náà gbogbo máa ṣe rẹ̀ nìkan ní ó wà lẹ́mìí èèyàn mọ́sí rẹ̀ kò ní wà lẹ́mìí èèyàn ìdá ìyẹn ní ó wà bí mẹ́sẹ́lá pèsè èèyàn lè bímọ rẹ̀ kọ́ wá sọ ní kọ̀lílù rahman habibu láìlá máa ń ní àbí kọ̀lílù lọ́ọ̀ anabi sallallahu alayhi wa sallam nínú sahih balfi sahihayn ó ní law kuntu muttakhidan hadan khalilan kápẹ́ mo fẹ́ mẹ́nìkan ní ààyò tó jẹ́ pé ìfẹ́ mi ò lè ráàyè wọ inú ọkàn mi jù fẹ́ rẹ̀ nìkan lọ ni Abubakar nìbàjẹ́ ṣùgbọ́n kò ṣeé ṣe wọ́kọ̀dì takọ́dání rabbi khalilan torí ọlọ́run bá mi ti mú mi láàyò wọn ò tún gbọdọ̀ báyìí fẹ́ kàn ní ẹ̀mí mi mọ́ tí ó wà aráyè dùfẹ́ ẹ̀ lọ́ọ̀lọ́mbẹ̀ kúlá nìyẹn. Allah subhanahu wa ta'ala wá nífẹ̀ẹ́ rẹ̀ bí ṣe kéke ṣùgbọ́n àwa ẹ̀dá ibi àti máa ṣe mistake ọlọ́run wá ń jẹ́ àmàmà ní quran wípé bí nǹkan ṣe rí lọ́dọ̀ ọtí àwọn bẹ́ẹ̀ náà làṣẹ máa bọ́lọ̀ ń dájọ́ ọ̀rẹ́ ẹ̀tọ́ lọ́hùn a máa pálẹ́kún bàbá kan sọ̀rọ̀ kan wọ́n ní orí tí ó bá rẹ́rìn láfẹ̀mọ́jú wọ́n ní ẹkún ní oṣù mẹ́júmọ́ mo ní ṣe àti ẹni tí. yọ kọ̀kọ́ súnmọ́ ìyàwó ẹ̀rẹ̀ ilé àkọ́kọ́ náà ṣé bẹ́ẹ̀ ní tiẹ̀ náà náà àtẹnú ṣẹ̀ṣẹ̀ nìka náà tí èsẹ̀ tí yọ lẹ̀dá tẹ̀lé o orí ilé ọ̀fẹ́ ẹsẹ̀ mẹ́tùmọ̀ àbòdì rẹ̀ kọ́ sákúlé àṣọ mẹ́tùmọ́ náà ẹ̀ẹ́dá kò túnmọ́túnmọ́ Allah subhanahu wa ta'ala ẹ̀dá láàrin ara tí a tá bá ṣẹra wa tí ọ̀rẹ́ ń dẹ́rọ̀bọ̀ tí ń dẹ́rọ̀bọ̀ tí ń dẹ́rọ̀bọ̀ tí jàbá pẹ̀rẹ́ kìí dàbí ti tẹ́lẹ̀mà ẹ wá wọ ẹni tí ń ìjọba ló ń tú bá báyìí wà láìkí ẹ̀ jùgbà tí nkẹrẹ fẹ́dà kàtúnṣẹ́kù jẹmáà tààlẹ́ntì ìrẹ̀rùn wa ṣe ìgbé bẹ́ẹ̀ sí bá mi sọ́njọ́ nínú ẹni tí ẹni tẹ́wọ́n mi lọ́wọ́ lẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ ṣe ìgbóhùn sí mi o yọkùnrin àpàrà sí ìdíjọ́ ni asọ̀ wọn sọ fún ànínẹ́bì wípé mọ́bàánú jẹ́ yẹ̀húdú òsì lójú ọ̀nà nàṣọ́rọ̀ òsì lójú ọ̀nà àwọn ará maka tí ń kọ lẹ́nu òkè yìí wọ́n òsì lójú ọ̀nà tá a lọ tí ń bẹ lójú ọ̀nà ìwà nẹ́bí àtẹ́tọ́ tẹ̀lé ọ ni wọ́n ìdíbitala Ibrahim rabbuhu bi kalimat kí wọn náà tó lè gbapòtò ọgbà yìí afárá àdẹ̀wò lọ́ọ́ gbà kọjá anabi Ibrahim ọdọ̀rẹ́ ọlọ́run ṣùgbọ́n kí lè dọ̀rẹ́ ọlọ́run ọlọ́run ní òun ó sì àwọn ìdẹ́wò ńláńláńlá fún ànábì Ibrahim ṣùgbọ́n kí ló fi dé wò bí kẹlímẹ́t àwọn àfáà ní kẹlímẹ́ lédè lárúbáwá kìí ṣe gbólóhùn nìkan ni máa túmọ̀ a máa túmọ̀ ṣẹ̀ríà wàtámẹ́t kẹlímẹ́tù rọ́bíkà sídìkan wà ádìlà sídìkan fi àkbárihi ádìlà fi ahkamihi. ìdájọ́ ọlọ́run ọba rẹ tọ́jọ́ pé náà bá lórí mímbàrí mímà ha sí ni ṣẹ̀ríà lára àwọn dáadáa àti mọ ọlọ́run ọba tó kó sínú ṣẹ̀ríà anabi ibrahim alayhi salam allah subhanahu wa ta'ala ọ̀pálàṣẹ àwọn nǹkan kẹ̀kẹ́ pé kó ṣe fóun torí ìkíni torí ibi tí arsalan ti mú lọ ọwọ́ afẹ́ jí a mọ̀ pé tí ń bá ní ẹnìkan ara àwọn futures wo ni ó wà lára ara bó ṣe ṣe Ibrahim ó tún lè wo ànábì náà mo mú ọ jáde láti ààyè ìmọ́lẹ̀ Ibrahim wa idh Ibrahim bí rán ti pé. sí ń tánà bí mọ̀lẹ́bí sílẹ̀ yìí ń ṣe nígbà ọlọ́run ọba tó la àwọn ẹ̀sìn kan bọ̀ lọ́rùn apá kan ní mẹ́wàá mẹ́tàtì ni apá kan ní mẹ́wàá nú ẹ̀ olọ́lọ́run kà nù suratul ahzab innal muslimina wal muslimat wal mu'minina wal mu'minat wal qanitina wal qanitat was sadiqina was sadiqat wal والمتصدقين والمصدقات والصائمين والصائمات والحافظين فروجا والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما mẹ́wàá ní أن tó kà á nínú ìbẹ̀rẹ̀ sọ́tù mìíràn wọ́n ní mìíràn ṣùgbọ́n àwọn ṣàrọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà sọ lórí rẹ̀ wípé kí ni àwọn tọ́lọ̀ fi dá nàbí Ibrahim wò ṣùgbọ́n nínú àwọn ìmọ̀taari tí Allah subhanahu fi dá nàbí Ibrahim wò ọ̀pọ̀ tí ò níye apákọ̀gbọ̀n àwọn àfáà ni wípé ara àdẹ̀wò ńlá tọ́lọ̀ kọ́kọ́ fi ka nàbí Ibrahim ni wípé kò bímọ ní àárọ̀ ọjọ́ àwọn àdéhùn kẹsàn nígbà tó lọ́wọ́ padà fún lọ́mọ àgbà ti dé kódà àrínà àwọn àfáà tí wọ́n ló ti súnmọ́ ọgọ́rùn ọdún sáájú kótó pọ́lọ̀ ọba fún lọ́mọ ó fún ní anábìwa Ismail anábìwa Ishaq obi Madian obi Madain anábì Ibrahim yìí àti kékeré ló ti bẹ̀rẹ̀ àdánwò yìí nítorí wípé bàbá rẹ̀ abẹnugan àwọn aráàlú lórí ọ̀rọ̀ òòsàlú wọn dé ni èrè inísìntà ṣùgbọ́n nígbà tó wọ́n fẹ́ ránṣẹ́ Allah subhanahu wa ta'ala ó sì ànàbí Ibrahim ní umma tààlà ń pè ní umma ó lẹ́ni tó jẹ́ wípé mutiulahi ni mutiullah ẹni tó jẹ́ pé gbogbo máa sí ọlọ́run ní máa sí wọn a máa pè ní umma asọ́ yàrá bí Ibrahim kódà àwọn tó bá Kùránì tán dáadáa ọlọ́run jẹ́ mi náà wà nù wọn gbogbo gbàtọ́rọ̀ bá ń sọ̀rọ̀ àwọn ànábì ní alukur'an tó bá fẹ́ fẹ́ẹ̀tì sí bí dáadáa tó fẹ́ fẹ́ẹ̀tì sí bí sọ̀lá ànábì Ibrahim ọlọ́mọ fi láàmù sí tiẹ̀ wa innahu lamina sọ́ọ̀lìhìn ọwọ́ amòrídìí ànábì mẹ́ta ọ̀pá ń pọ̀ síbi ayé àkàn ọwọ́ afẹ́ fẹ́ẹ̀tì sí bí sọ̀lá kò fi láàmù sí i nusratu al-anbiya wa ismaila wa idrisa wa dhalikifili kullun min as-salihin wa adkhalnahum fi rahmatina innahum sọ́bìrì làkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì sọ̀lẹ̀hìn ọlọ́wọ̀ fi láàmù sí bó sì jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ló kó papọ̀ sínú àyà kan tó kò fi inna ibrahim kana ummatan qanitan lillahi hanifan wa lam yakun minal mushrikin shakiran li an'umi ishtabahu wa hadahu ila wa atainahu fi dunya hasana wa innahu fil akhirati lamina kìí sí kí lùsùmọ̀ tá à ń sọ mbẹ̀ ọ̀rọ̀ kéwù ní bọ̀tẹ̀ á kílẹ̀ rẹ̀ bí wọ́n sọ wípé afa muslim mama gbó sọ́sọ́ ń bẹ̀yà afẹ́rú àlá ẹni ọlọ́ọ̀nìyà wọ́n wá ní afa abrosa ẹni ọlọ́ọ̀nì àdúrà mẹ́tẹ́ ẹ̀yìn mẹ́rẹ̀ẹ̀rin tí ẹ kó papọ̀ ah, nínú Yorùbá náà mọ̀ pé ẹnikẹ́yìí nǹkan kan bẹ tí ń ṣe tọ́jẹ́ wípé àwọn yòókù yóò lè ṣe ọlọ́run wá sí bẹ́ẹ̀ fún anabi Ibrahim àwọn afẹ́ bẹ̀rẹ̀ bí àwọn àdánwò yẹn àwọn àwọn amírù kan bẹ lọ sí wa apá kan ní nǹkan méjìlélọ́nù fi dánwò ó fi àwọn kankan dánwò lórí ó fi kankan dánwò nínú ara. ara rẹ̀ ni wípé kọ́ṣù tọ́sù àṣàrí lọ rẹ irun mú rẹ lẹ̀ bó tiẹ̀ jẹ́ pé àwọn màsáìlù kàtà padà tìrìtì dáadáa ni sí téèyàn bá ń fa irun mú sí súnà ní sí tọ́mì ní ara rẹ̀ lẹ̀ ní a máa fọwọ́ kàn kí ni túmọ̀ ẹ máa fọwọ́ kàn tẹ̀tìrúkùwà aláàkìlìkọ́tìyà ó fi ilẹ̀ bó ṣe wà lẹ́nìkan wá níyà ah, in tí ma ń gbé ibi náà mà ní bí ẹ̀ bá sọ di yọ́pì ńkọ́ kọ́sẹ̀ ti wà ní àgbọ̀nì lọ́rọ̀ọ́rọ̀ wá láti ibi tí mo fọwọ́ sí gbogbo bí gbogbo tó bá wù ń bẹ ibi nìkan làmà lọ́rùn rí wa àwọn sọ̀hábà ní a máa mọ̀ wípé ànábì máa kéwú níbi ìrun àìlà àti asiri níbi àwọn ọrùn títí máa kéwú jẹ́ẹ́jẹ́ bí tàhárùkì kọ̀dẹ́yì pẹ̀lú mímì tí páríkẹrẹ méjèèjì máa mì ẹni tí sì ń bẹ wájú èèyàn tí èèyàn bá fẹ́ mọ̀ pé ń jẹnujẹwújẹ kí lè yé e mọ̀ páríkẹ kí ni ọmọ mi bí páríkẹ ìrun ti bẹ́ẹ̀ mẹ́ẹ̀. ìlà fi ń sọ fún ọ pé ní kankan bí olóhùn ọ̀rẹ́ rẹ̀ ẹ̀rí ẹ̀ náà lórí so ní bàbá yìí. bàbá kan láti rí ni wọn wà sí wọn náà Saudi gbogbo tí láwọn kàtà àwọn o. tẹ̀lé ọkàn ẹ̀ ọkàn ẹ̀rí náà àwọn ní ayé pé èyí ọkọ ewu báyìí anabi ibrahim ò ewu wọn ń gbé ya ọlọ́wọ́ bá mi o ìwọ ló jáde lára mi ọlọ́ni tí nǹkan bá ti jáde lára a wà á jogún pẹ̀lẹ́kùtù sínú ọpọlọ ẹ̀ ọ̀fà tó fi jẹ́ pé kò sírú tó lè bú ọmọ tí ò bá tí ì dé àwọn kan láwọn àgbàlagbà fi máa ń sọ lẹ́yìn ìgbà wípé méjìlá káyì àwọn àgbàlagbà kéèyàn ò rí kó ṣe bí ẹni tí ò rí sọ́dọ̀ lè gbà mára ọgbọ́ kó ṣe bí ẹni tí ó gbọ́ sọ́dọ̀ lè gbà mára ijó abáribiribi wọlé òní kọ́ídà òní pírísìpù tọ̀dọ̀ kí ni tọ̀dọ̀ o àìmọye nǹkan ni ó bàjẹ́ mọ́ra ẹ̀ lọ ẹ̀yọ̀ ni ó fẹ̀ tó ṣe yóò fi gbẹgbẹ̀rún jẹ́ à ń ké fún ọ pé àwọn gbogbo tí ẹ jọ̀rẹ̀ dẹ́dì ìwọ yìí tí ẹ wá sọ àlọ́ ọkọ̀ náà wà fún àtẹ̀jọ́ rẹ̀ wọn ni o àbí àwọn tí ẹ jọ̀rẹ̀ wọn míì ládùúgbò tí ẹ máa ń mú ọ lọ ilé yẹn nǹkan òsì pásá òsì gàǹgà ìgbà ọmọ ara wọn yìí wọ́n ti mọ̀ wípé ń jọ ti nírúgbọ́n ìwọ lọ́ọ́ jà sí àwọn ìwọ lọ́ọ́ pààyàn ọ́fíìsì àwọn lẹ̀ ó wá dáyà wá ọ̀rẹ́ rẹ̀ wá sí ọ́fíìsì ní ẹsẹ̀ lọ́pẹ́ no no no ah, mo sọ pé kó mọ̀ jẹ́ epo yẹn sí kẹjà two hundred fifty billion naira ẹ wọ́n ti sẹ́sà kántì láti jẹta kò sí wàhálà wọ́n lè fún nnpc ìbàdàn náà níbàyà bíi one hundred trillion kò sí wàhálà ẹjẹ́ gbogbo wa no forty five forty five thousand litres ní kẹgbẹ́ wa fún wa bí sáà sí ò pé kọ̀pẹ́ ní mùsùlùmù yọ pẹ̀lú ọgbà ní susak ní tí sì fi máa bá bàbá tì bàbá wa kàkọ́lù bá ń forí jí wọn kọjọ járe wọn sàláìsì láìpẹ́ yìí ẹnìkan wá fẹ́ fi mí gbà wọn nígbà yìí wọn mo wá ń kí wọn láàárọ̀ ọjọ́ náà wọ́n ní à sọ́sàn bẹ́ẹ̀ yẹ ṣe o mo rí oúnjẹ yín o àfa àkírúkọ rẹ̀ ní wọ́n lè lé lálà ẹ sì jẹ́ kí n mọ̀ wípé ẹ̀mí mi ó gùn kí n mọ̀ sí dáadáa sí màmá ń pe ṣùgbọ́n àwọn kankan bẹ tí aláyẹkónú pé wọ́n ló ní odidi fún àgùntàn nú àtòdidi fún pẹ́pẹ́yẹ ní ìwúlẹ̀ tí ẹ̀dára mi láàmú mo ti fún ọ lówó gbogbo ẹ̀ ṣùgbọ́n náà mi dùn bẹ́ẹ̀ tó ṣe á pè kí n fi kí n mo ní èmi. wọ́n sàpàlọ́wà fún bàbá nígbà ọmọ pé ẹni tí ń bàbá sọ̀rọ̀ wọ́n gbọ̀ wá lo ibẹ̀ yẹn wọlé jẹ́mọ́ ńlá fi ní ká ṣe sùúrù gán pípọ̀ gbogbo àyè tí àbá balẹ̀ láyé láyé àdánwò tó ọba lè náwó òkè nù ayé tí gbogbo àtọ mékì àtàgbọ́ mọ̀ pé alágbájá lọ́nà wọ̀n níbi ọlọ́run jẹ́ káwí ọmọ ọ̀dẹ́ àdánwò ni bó o sì náwó òkè báyìí níwájú ọ̀yàn tẹ́ ń pé ṣé ẹran wọ̀ mí ní o rárá ààrẹ ọ bí ìmọ̀ kálẹ̀ àtúwé <laughs> kò rọ́ ni àdánwò náà lọ́ọ̀ fi fún náà ó kọ yìí

e akọ́sà bí méjì péré tọ́gbàrà kù mẹ́dínà mo lè dá akọ́ ọ́ndẹ́rẹ́dì nígbàrà tí ó bàrà tí ó bà àwọn aṣáájú náà ni ó tó ní gbogbo tí bá máa ń jáde nínú tí máa nǹkan bí ọba gbìmọ́ngò àkọ́kọ́ so èso rẹ̀ ọmọ àkọ́kọ́ rẹ̀ rẹ̀ fún ẹ̀kọ́ ẹ̀sìn ṣe bẹ́ẹ̀ àdé ni ní àkọ́kọ́ kọ́ ìrẹ́kọ̀ọ́ wọn àwọn fọ́ọ̀sẹ̀tì ẹ̀kọ́kọ́ jáde nílé kírẹ́sìn náà ni àwọn ìdẹ́ làwọn èèyàn lẹ ara wọn mọ́ ìkẹ́lì ní ó ogbe fatiwa bóde ó ní gbogbo obìnrin tí a bá ti gbá pàìntì díẹ̀ ní ọwọ́ náà a ah! kí aláàdé ó nítorí pé àwọn obì ègbò nínú àṣà wọn ni wọ́n máa wọ pàǹtì wà yẹ̀rì náà ìyá wa máa ń sánjọ́ ànúbísì ni máa ń tàṣà bá àbẹ̀kọ́ omi rọrùn àmínú hàn gbogbo ẹ̀ ti ṣe bí àwọn kan ọ̀dàrà wọn ẹ kí pásítọ̀ James kọ́ lọ gbọ́rọ̀ lẹ́yìn lẹ́nu àfa tó nírun gbà kí ni ó gbọ̀yé mbẹ́ ẹ wo ọ̀ràn. wọ́n ní ẹ ti fẹ́ pa súnà wọ́n ní kí fẹ́ pa súnà o wọ́n ní ọ̀nà ọ̀nbọ̀ nǹkan tó lè fi gbára ẹ̀ka lè gbọ́dọ̀ wà lọ́wọ́ rẹ̀ ebe tí bá ń sèrè àjò lànà bí nsọ́ ń pa rẹ̀ ilẹ̀ pápá ni ejò lè yọ sí ọ ó lè rà kékeré nǹkan kan ó di pé ń gbọ́pà káàkiri àdúgbò. Thank <laughs> you naam abọ́pa ńgbọ́n náà bá fẹ́ sọ̀rọ̀ sọ́bọ̀ ta ni ó ti mọ́ sarafu sọ́ọ̀lẹ̀ làwọn aṣáájú ìkan bẹ ní ìsìn àlà ní fi ń kóòdì ọpọlọ àwọn èèyàn tá bá lọ sí ọ̀nà pámánisẹ́ ṣáìtì àwọn mss ọ̀nà ibi tí ń gbénu ti jí báyìí tọ́ba ti lóhùn lójú àlá ọ̀rọ̀ ni ẹ tọ́ba ìbá sì fàn bọ́ọ̀ta ní ìsìn wọ́n sọ pé ṣe ànábí yusuf náà ṣe ọ̀lálà ṣe ànábí yusuf wà lọ́gàá tí tọ́ba wà lọ́là ṣé kò ní ń fà ìmọ̀ tútù ala ẹ̀bùn kan látọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ẹn tó lọ ń sì bùjú mọ́ àwọn Abubakar ni tó ń ti bẹ́ẹ̀ Ànábì sọ̀rọ̀ ti bá mo ti sàdéhùn fún yín pé ọ̀rọ̀ àlá máa padà ṣàlàyé ẹ̀ ọ wá lè jẹ́ tafsir ó lè jórí odidi ọdún kan kìí ṣe ń ju ọ̀nà mẹ́ta lọ ṣùgbọ́n àwọn kankan bẹ tó wọnú ara mo fowókọ bẹ́ẹ̀ nìkan lásìrò àfa sunna ni alájọsíjọ ni wa nbi titutuma alafi láfi ní agbára nìyẹn ọlọ́wọ́ á kan wa ààrẹ yi agbára ńgbò tó táyìmọ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gá tí pé sí èsì ni a rẹ ìwà dojú a ba sùn a bá lálà a wọn tá náà wọ owó ẹ̀sọ́ àwọn náà wọ white náà sọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n wárí wa lọ bíi five million kò sí aṣọ black ń bẹ̀. ìlú àwọn òkú lè. lẹ́ẹ̀tí sàárà yóò kú yóò yè. ìlú òkú ló dé o. wọ́n tagi lóru wọn ò lè sùn mọ́. ọlọ́jọ́ dé mọ́júmọ́ rẹ̀ tó lé sí ẹlẹ́ran lọ́fẹ́ tú ndọ̀ pẹ́ àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́mọ sì má láàfíà wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ làrábáyá. lẹ́nu ká bá kọ́ lù wọn ustad ọ̀rẹ́ ń pé pẹ̀lú ògbọ́lọ́run àjọṣe àjọ ọdún yìí ni o wọ́n níjọ́ tí àwọn wá dé arọ́fà táwọn wu àwọn èèyàn lọ rẹ́rẹ́rẹ́rẹ́ lọ́lọ́run wá ṣẹ̀ṣẹ̀ dẹ́mi àwọn padà síbi àlà táwọn la jẹ́mọ́ ẹ wo bẹ́ẹ̀ ṣe ń tú àlà ẹ wo ń tọ́lọ̀ fi hàn wọ́n ẹ wo hálù tiẹ̀ wà ẹ wo bó ṣe bá mu. Ah. kí wọ́n á sọ fún ẹ tí wọ́n bèèrè lọ sọ e, èmi ní ẹ nìkan bàbá ni ẹ jẹ́ fún mi tí wọ́n bá tọ́ mi bíléèdì tí wọ́n tọ́ mi bíléèdì ẹ̀jẹ̀ tí ó jẹ́ dára ni ó jẹ́ dára wọn. ní abá sùn jọ náà ní abalala wọn lè làárẹ̀ bá ń sà wọn wọn gbé ọ̀sọ̀ sítú ni o ní bá ń wẹ àwọn ẹ tún wẹ òkúta máa wẹ mọ Ọlọ́run ẹ kú náà lò torí pé òun náà ní àwọn wẹ wọn ni wọn lọ ra sọ wá wọn tọ́ da sọ dé wọn tó díà wọn fi ń gbẹ́sàárè wọn gbẹ́sàárè tẹ̀ lójú oorun náà ní ti lọ pa àwọn àfáwà wọn kírun sí ẹ bá lójú oorun náà wọn sì gbẹnu sàárè lójú oorun náà wọ́n sì bu èpè sí ẹ lálójú oorun náà wọ́n sì sí ẹ́tán ní ọwọ́ ajísáyé padà wọ́n ń bẹ̀dọ̀ ní o aláìsí ti lé ní church of jesus. kí wọ́n sì sọ fún yẹn tí ó sọ ni pé ẹ máa gbógun yẹn o òbí ẹni bá ní dúkìá sí ẹ tètè sọ. jẹ̀mọ́ra Allah subhanahu wa ta'ala mọ̀jẹ̀ kílà káyọ̀ ònú wa. ṣé ẹ rí gbogbo àwọn tẹ́ ń wò tí wọ́n ta sí àgẹ̀rẹ̀ gbogbo ẹ̀ náà kọ́ ni síhìrù ọ̀rọ̀ ni o èèmọ̀ ń ọrọ ń bí ọ̀rọ̀ o ọ̀rọ̀ ni ń báwọn èèyàn sọ ọ́ débẹ̀ o na ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́ọ́rẹ́ àwọn èèyàn ń sunkún láàyè tí ẹ̀ sáàyè tí àwọn èèyàn tí wọ́n fọ́ máa kiri ní o tọ́ba wà ilé àwọn èèyàn ń sókún lẹ́yìn mọ́mú tí wọ́n wọ̀dẹ̀ kírun sókè àdàrà àwọn àyàrá nàìjíríà níbi jẹ́rìsì bùkọ́lù lórí ẹ̀rọ sílẹ̀ wá papọ̀ pẹ̀lú àwọn ẹni àti lọ sáájú wa láàrín ọmọdé àárín láàrín sáré ó ti fi kó ìdá ó fi ojú ẹ lómi fúnra rẹ̀ ní ọ̀sán ó ní ìkejì náà tún yọ kí lọ pàdé méjèèjì láti jẹ nà láyé ọmọ wọn ti rò tó sí ọ lè jẹ ebi dùn ni ẹ ọkùnkùn ìgbà passport idun ó dé ìgbà tíkẹ́ẹ̀tì àbí pé bóun mọ́kà jẹ́ onílẹ̀mí mọ́ ṣé kí wò fi dá sí i. ahẹ́gbọ́ wọ́n sì ń sọkún tí èsì wọn ni téèyàn bẹ́ẹ̀ mẹ́tíyàn jókòó báyìí tí ọ̀rọ̀ wà àwùjọ àwọn kan dé ní ìsìn wọn ń pa ṣùgbọ́n wọn pẹ́ sì lẹ́yìn lórí tí wọ́n ń sọ ayé wọn gbọ́ sọ báyé pé nǹkan wọn wà igi kan nìyẹn yàtọ̀ fún àlàkejì láwọn ní tù igi kan nìyẹn wọ́n tó wá fagi oni tiri oni tiri oní tìrì nìyẹn wọ́n dẹ̀ púrúfù ẹ̀ ẹ̀rọ̀pọ̀ ẹ̀jọ̀ igi kan báyìí igi kan báyìí igi kan báyìí ẹ̀rọ̀pọ̀ sẹ́mẹ̀tà náà kọ́ni gidi ẹ̀fà wọ́n dẹ̀ pè é tìrì báwọn yẹn ayédègbà bẹ́ẹ̀ lẹ́nì nítorí pé wọ́n púrúfù ẹ̀. àwọn agbésí ọlọ́run bá lọ́wọ́ gẹ́gẹ́ tọ̀sán tó lákòókò ọ̀nà àdájọ́kù ayẹlẹ́ ni inú ẹ̀ wọ́n wà àwọn ní ti ń jẹ́ tìrì kan ẹ̀ fọ́ọ̀nì ẹ̀ ọ̀gàn ní mẹ́ta ni ohun tó ń jẹ́ tírì gangan ẹ máa kọ́ọ̀sì òró méjì ẹni tójú ọ̀rọ̀ parẹ́ ẹ máa kọ́ àbí kẹ́ ẹ kọ́ sí kẹ́ ẹ dorí ẹ̀gbọ́dọ̀ kẹ́ ẹ gbé méjì lè rí ara wọn ó ní tírì ayé ọ̀wà gbá pẹ̀lú ni káàdì àpẹẹrẹ ó yà ń bá wa sọ ẹ̀ káàdì òdo rẹ̀ á bá filé bọ̀rọ̀ rẹ̀ lọ́sọ̀ ọlọ́run ọba. abẹ́rẹ́ ń ẹ̀kọ́ jẹ́mọ́ ẹ̀ mọ́kò gbogbo ẹ̀ lóògùn wàlọ́hì lẹ́bí láìlá ìláwọ̀ mú rí àwọn èèyàn kan tí ń pè ń boko haram lórí iṣẹ́ ti sọ́jà kan àánà ń dún sọ́jà sọ́jà wa máa wọn kan dùn án wọ́n fẹ́ tó twenty wàláhì fúnra wọn ní ẹ̀ ń ṣe ra wọn bí ẹran fún ẹ̀ lọ́nà ọ̀nà wọ́n ètí ìmú ọ̀bẹ fún ló ti sáré fi ọ̀bẹ pàdé ọ̀rọ̀ kan ní à ń bá sọ pé tó ọba ti kú òun àjẹjẹ náà kó pé lọ́nà pèsè ẹ̀kọ́ wò dé tẹ́lẹ̀ a. Ah, láhàúlà wà fẹ́rẹ̀ bílá ìgbé èyàn ọmọ tí wọ́n ìmọ̀mọ̀ ìmọ̀mọ̀ jẹ́kíṣẹ́ ìtọ́ ọmọ ẹgbà ọmọ ni jẹ̀máà gbogbo chọ́chísì nǹkan kàkàkì tẹ́ ń dálẹ̀ kì gbogbo ẹ̀ náà kọ́ lóògùn ẹ̀ẹ́dáwà ìjẹ̀dọ́ a ebi ń náà tẹ́lẹ̀ n'a tí wọ́n jẹ káàkiri àtàn ṣe ìjẹ̀dọ́ yìí máa da ilé ọ̀rọ̀ ni ẹ̀bá mi sọ wípé kò sí wàhálà àárọ̀ monday ọ̀wá lọ wá fifty fifty naira gan-an méje bó ṣe jídóko ọkú ọwọ́ rẹ̀ kọ́ wá sọ níwọ̀n mi ti ń bá dẹ iná mà kọ́kọ́ tọ́jú mọ́ mi ti ń bá dẹ ẹ lóò mọ́ka tí ẹlẹ́kọ̀ọ́tẹ́ ń bá dá mọ́ mi kú olóko náà tí èyí bá sì ṣe pé nǹkan wa ta sí abiyamọ lọ́pọlọ só sì lè bímọ rẹ̀ kó gbé jù nínú náà. naam ẹ gbọ́dọ̀ àwọn àbáwí ni wọ́n ní ojú bọ̀rọ̀ kí ẹ fi gbọmọ lọ́wọ́ wèrè lẹ́kùn ní ọmọ ilẹ̀ ọ̀rá pé wọ́ta. kò sí tí ó délẹ̀. àwọn ń bọ̀ annabi ibrahim alayhi salam allah subhanahu wa ta'ala dánwò fìrùgbọ̀nrẹ́lẹ̀ ibrahim fìrùgbọ̀nrẹ́lẹ̀ nígbè wújáde lára rẹ̀ ó ní kílẹ̀ léyìí ọlọ́run ní ntí máa mú yàn máa bẹ́ẹ̀ tó ṣe é lékúnnú ẹ̀kọ́ ayé nìyẹn wà kọ́ọ̀rọ̀ in tí ń pè ń wà kọ́ọ̀rù ìtumọ̀ tó kó nú pọ̀ kéèyàn sáré mọ̀mọ́ dásí ti ọ̀kan ó kó wà kọ́ọ̀rù náà lẹ́wọ̀n àgbàlagbà fi sẹ́lọ̀ yóò bá pé àgbàlagbà tó kánjú dá sọ̀rọ̀ wọ́n èjẹ́rìí kan ìní ṣé ìpín bàbá gẹ́gẹ́ lọ ẹ̀kọ́ yẹjú ọ̀rọ̀ parí agbábà tó ṣe kí ni dókítà tọ́kánjú dá sọ̀rọ̀ kí wọ́n èṣe kan babaláwa kọ́ bẹ̀rẹ̀ ọjọ́ nígbà tí ó gba àwọn tí wọ́n wà tó tí ọjọ́ mọ́ ọmọ wa ní ẹ̀ ṣé wàá gbogbo tẹ́lẹ̀ rò kalẹ̀ ṣe pé ah bàbá yìí sọ̀rọ̀ kẹlẹ́ lẹ́ẹ̀kẹ́ wípé olùkọ́ gba létí ẹ ṣe àpẹẹrẹ sojú yìí ẹ bàbá ẹ̀dá kùtù ọlọ́m because kò ẹ bàbá ẹ̀dá èdè ńgbà náà mo fẹ́ kẹ́ bàbá ẹ̀dá kùtù ọlọ́m ọgbà ọ̀bọ̀ mo fẹ́ kẹ́ tọ́ra nsọ torí pé ah kàkà dìde ń joko yìí ká mọ̀ rojú tu ọ̀rọ̀ yìí. ẹjẹ bàbá ọtẹjọ rò bàbá eighty years. ewu ajalara bíi Ibrahim ọwa ń pe tọ́ba jẹ́ pé wà kọ́ọ̀rù ni wọ́lọ́wọ́ bá pè ntí máa rẹguléètì ọpọlọ garagara jọ́dọ̀ ntí máa ń yọkù mbẹ ìlọ́jáde lára mi Allahumma zidni waqaran jọ́ pọ̀ sí lára mi kí n wá dẹni ìbùkún kí n dẹni pẹ̀lẹ́kùtù kí n fi pàdé ojú rere ìlọ́dẹ̀fà tá a ń pariwo fa nú ẹ̀sìn gbogbo nǹkan tí èèyàn bá máa ṣe nú ẹ̀sìn tá a máa wẹni tí ó máa darí wa lórí ẹ̀ tí wọ́n bá ti mọ́ mẹ́kì àtàgbàlagbà tí èsì jọ mọ nǹkan papọ̀ àgbàlagbà lẹ́ẹ̀ máa mú ọmọ èkè ọmọ àtẹ̀lé lẹ́yìn mi tí èyí bá wá ṣe èdì látọ̀dọ̀ ṣèyítán kí la wá ń dẹ́gbẹ́ lẹ́ẹ̀sì kápẹ́lú ìgbàǹgbẹ́lú ẹ̀sìn wà tó dùn òótọ́ gẹ̀ kí la tó ń dẹ́gbẹ́ lẹ́ẹ̀sì ṣé bẹ́ẹ̀ tí ń bẹ́wọ́dúnrún ẹ̀ ni ọmọ wà wájú náà ebe tí ń bọ̀rọ̀ ilẹ̀ ọmọ ìbá ìṣẹ̀ tónú sọ́rọ̀ wá tún lọ́wọ́ sàrámùhù alẹ́ wàhálà àwọn ọmọ ọ̀tọ̀ rọ́bì àtàdàdọ̀ kọ́ ọmọ ìdájọ́ olóyún tí wọ́n bá lẹ̀ nǹkan mọ́ ń kù tọ́bẹ̀ lọ ọ̀rọ̀ bí òjijì kọ́ ọmọ ìdájọ́ rẹ̀ fásitì sàrọ̀ nọ́ọ̀sì ó sì pàrọ̀ tí wọ́n ní mànú ọ̀sọ̀ àbàjọ ẹ̀kọ́ èkíní olùkọ́lọ̀ wẹ́lẹ́rì wa muhammadu musulina ọkọ̀ àwọn àjẹlẹ́rì rẹ̀ ala kulli hal ẹnì kò lè máa ń kẹta ṣùgbọ́n ẹ̀sìn wa ẹ̀sìn ètò ètò ètò ètò ètò ètò ni wọ́n tó lè rán mẹ́kẹ́ ń bi kò sí àgbà ni ẹ̀wọ̀n ò ṣètò ẹ̀wọ̀n àwọn táwa náà bá nísinsìnyí àti ẹran bí wàhálẹ̀ wípé kí ni ẹni máa mọ́ mi ké gbàtẹ́ ẹran náà oríkọ́gúnnú ní ọ̀hún ha ìtẹ̀rẹ̀ pé àwọn náà ní owó fọ̀dà wà wọn láwọn àgbà ilé kọ̀ọ̀kan ni ẹ fún ní ìtẹ̀rẹ̀ wọn wá bọ́mọ fifteen years inú ilé kan ní wọn pé ẹ àní bàbá àgbà ah ní lónìí onífámílì wa lọ́pọ̀ ẹni ọ̀dàgbà jù rèé ìtumọ̀ tí yóò bàbá lórí ibùsẹ̀ báwọn láìkì ikú òun náà ni wípé àwọn tó ẹ̀wọ̀n bá ń lé ti kú tán ní a fi pé orí ibú nínú ọmọ eke gbàtẹ ẹran wọn kà sí pé kọ̀tọ̀ sí tí ọba jáde òtọ́ fi kan ẹbí wọn àwọn ànábì ọlọ́run ọlọ́run fàdàwọ́ kan wọn ṣùgbọ́n tàbí bẹ̀rẹ̀ tó wá special rẹ̀ túbọ̀ mú rẹ̀ lẹ̀ àwọn bẹ̀rẹ̀ mìíràn rẹ̀ lẹ̀ wá fi rùgbọ̀n rẹ̀ lẹ̀ bákan náà lórí máa yọnu fẹ́mi ọlọ́run ọba tó o bá ń ṣe hajj fárífẹ́ mi ọlọ́run ọba tó o bá ṣe hajj máa tọ́jú irun rẹ la fi sọ fún wa wípé orí fífá kìí ṣe súnà tí ànábì ń ṣe ń gbogbo gbà o ànábì ọ̀fà rírí àyàfi gbà tó lọ ṣe hajj àti gbà tó ṣe umrọ umrọ lànà bí ṣiṣe umrọ mẹ́rin lànà bí ṣe bó ọ̀nà hadith Anas Malik ó ní ẹ̀ẹ́dàgbàsá sálám arba umarin umra mẹ́rin ni anabi ṣe salawatullahi wa salamu alayhi gbogbo rẹ̀ dùlùkọ́dà ni máa bọ́ sí àfi kan tó ṣe nígbà tí hajj rẹ̀ hajj salawatullahi wa salamu alayhi ìnìkan anabi fari o ìnìkan kí ni o ìlànà anabi fari tayyib anabi ibrahim ọlọ́run pàlásẹ̀ ilé ètò àlejò jẹ́ àfi sahih. من حديث أبي هريرة رضي الله تعالى عنه أرضاه أني أمر الله نبيه إبراهيم أن يختتم أمر إبراهيم أن يختتم أولا إبراهيم عليه الصلاة والسلام lára àwọn tí mo tó bá fi dánwò só o ti ra ọmọ rẹ̀ lẹ̀ kí ló lè ń bi eléyìn fi rúgbà rẹ̀ lẹ̀ ó fi rúgbà rẹ̀ lẹ̀ ọ̀kan nù ọmọ yà torí ẹ̀ straight ọwọ́ báńkì lẹ́nìkan bá fẹ́ máa aráṣẹ́ ìmọ̀lẹ́sẹ̀ yorùbá yìí kí ní gangan nǹkan ìgbára ó ní sáà jesus mo fi jọ torí pé pásítọ̀ ní ìdíje ọ̀rọ̀ ó ní sáà èmi mo fi jọ jesus rí sáà torí pé mo lẹ́kì jesus gan bí ṣe ń wò lẹ́nu kọ̀ àwọn jésù tiẹ̀ yà lọ́dọ̀ tiẹ̀ káàkiri ìkẹrẹjẹ ń dé lágbèrè ẹ̀gbọ́n ìtẹ́ kẹsẹ̀ ti tẹ́kẹ̀ èwo lẹ bá lálàgbà kólóbó bí akọ̀wé àwọn símẹ̀ǹtì nù ogun wọn. náà bá sì dọ́rọ̀ ya àwọn mẹ̀ríà lẹ́kọ̀ọ́ fi kàbọ̀ lórí ìlà ìlà. ibo ẹ ti rí mẹ́rìírí gbogbo jẹ́yàn fi ṣe mẹ́rìí tó sí rí lẹ̀. kò sí o. ẹ. jẹ̀máà wàláyé kọ́nà ó sì wá bó ṣe ṣe wáyé àlè dúpẹ́ ẹ̀tàn o ńlá bàbá fi máa ń pariwo pé àti rúure dákòjá sọ̀ọ́rẹ́ yẹ́rọ Ibrahim wà lọ dábẹ́ anábìrin tó tọ́lọ́ wọn paláṣẹ yìí ó ti pé ọmọ eighty years lọ dábẹ́ ojú ẹsẹ̀ rẹ̀ bíbẹ̀ ìmú lọ dábẹ́ wà ọ̀dì tátànà bil qudum riwaya kan wá bi tasdid ìmí wá bi takhfif qudum àti qudum ìkan túmọ̀ làwùjẹ́ kíní kaba ìkọrọ báyìí táwọn ọmọ làmà lò tẹ́ máa ń akọrọ ayò tàbí kẹ́ ẹ̀ pé ní ẹ̀yà ṣe bí àmọ́ ẹ̀yà tí bá ní amúbi ẹ̀yà àtìbá àti ẹmọ fi gbá ọ̀bẹ kékeré kan bẹ̀ tí ẹ máa ń lò tí ẹ fi máa ń tírìmù etí igbá tí ẹ fi bẹ́yẹ̀ lẹ́nu oní ń pè ní ẹ̀yà tó bá bẹ́ tí ń fi igbá nǹkan bá ba lọ́wọ́ tí ó bá fẹ́ èrè bọ́ọ̀lẹ̀ kékeré kọ́ àwọn tí ẹ sì ń kọ̀pẹ́ náà máa lò wọ́n máa fi hàn ìdí kílókọ rẹ̀ lókè ẹranko kí ń jẹ́ yá o wọn a sì máa fi kákòkò náà. wọ́n ṣe kí ni. ẹni bá yun wọ́n ti fi kákòkò bá ní ọmọ. kí ni ń jẹ́ yá o. ẹ mọ̀ pé yorùbá ń bẹ́ẹ̀ bá ní sẹ́yìn. tó mú biribiri. la ilaha illallah. amadiya kọ dùn. ààyè kan náà ń bẹ tí ń jẹ́ kọ dùn àwọn àfáàwá ní èwo nínú méjèèjì sí ń tánà bí sọ ní pé ọlọ́run ní àyà rẹ̀ Ibrahim lọ dábẹ́ fẹ́mi ọlọ́wọ́ bá ló bá lọ dábẹ́ láàyè kẹtí ń jẹ́ kọ̀ dùn àbọ́ lọ fi tí à ń pè ní ẹ̀yà lápẹ̀rẹ̀ ló fi dábẹ́ àwọn adìrì wáyà mi lọ́rọ̀ mọ́ bazar wípé falama tatana fasakọ̀ dáálì kàlẹ́ yìí nígbà tó dábẹ́ ìtàn ara wa kán fúnra náà lọ dáa ọ dábẹ́ fúnra ọlọ́run wá ní ya Ibrahim ebá ní ọ̀dábẹ́là sọ fún ọ ọba jẹ́ àjọ òwe nǹkan tó ọba lò ó tí a bí òfin ní kan tó báyìí ọwá ní ya Rabbi la sabra li ala amrik ọlọ́run ọba ọ pàmílẹ̀sẹ̀ kí n ṣe nǹkan kan yín mọ̀ wá fi dágbà ìyẹn ló wá jẹ́ àmọ̀ wípé ẹ̀yà ló lò kì í ṣe àyè ti jẹ́ yá ló ti lọ sí kéde o ló ti lọ dábẹ́. ìtìlẹ́fọ́ ọ̀dọ̀ àwọn àfa nípa pé ọmọkùnrin àádàbẹ́ fún in tó mú di dandan dandan ni kìí ṣe dandan kìí ṣe dandan tí ó bá ti bàlágà tó rúwẹ̀ ní ìdíyàn bí ìbàdà ṣùgbọ́n yóò máa kó bá ìbàdà rẹ̀ tó bá ti bàlágà dandan ni fún torí nǹkan ọmọ ọkùnrin àwọn yẹn torí wọ́n ṣẹ̀ṣẹ̀ pọ̀ nǹkan ìbóde wọ́n tó lè yọ nǹkan tí ètò òní a sì tún máa sin ìran kòkòrò kan ìtalẹ̀ ni ẹni tí ìdodo rẹ̀ ọba dé tán tó máa ń sí rẹ̀ ń dodo ṣe pé àwọn bí èrí black black ìtàn báyìí ìdá ìdá ìmájáde ń bẹ̀ bá ní a kòkòrò orí ṣùgbọ́n dúdú kúkúkúkú títí tìlẹ̀ báyìí ní ẹni tí wọ́n bá dábẹ́ fún ìyá abẹ́rẹ́ ọmọ sí kínní yẹn kò sì sí ọgbọ́n tó fẹ́ dá tó fi lè jẹ́ wípé nǹkan omi ọmọ tán nínú awọ yẹn bákan náà yóò máa dá pọ́blẹ́mù lẹ̀ tó bá fẹ́ sí súnà torí bí ìgbà tí a kì ń kẹ́bọ́ ní ọ̀rà tí a fẹ́ mú bóde ni yóò máa ẹmọ rẹ̀ rìn máa máa rí lọ́dọ̀ àwọn ọkùnrin wáyé o ọ̀n tá ike sáà sọ̀rọ̀ ilé láti kọ́kọ́ sọ́ra tó nì tóbi ajẹ́ pé ń gbà débi eléyìí wọ́n ní níbi irú ihò ọwọ́ lè kó ń bí ètò gbogbo ìgbà lílọ ní ọmọ náà lórí ní ọmọ fà á yọ máa tì tì ẹ̀yìn ẹni bẹ́ẹ̀ àkóbá tó wá burú jù nìkan wá jẹ ti dabẹ ọ̀mọ́lá dábẹ́ anabi Ibrahim wa ń lọ dábẹ́ lẹ́yìn tó ti wọ éètì ó tún wá dábẹ́ fún ń yí ìgbà ara kan wọ́n bá sì zuru anabi Ibrahim ní ọ̀pamílàsẹ̀ ń lọ sí nǹkan ìmọ̀ wa fi dágbà ẹ wì mí àtẹ̀yìn o tọ̀dọ̀ ọlọ́run là fẹ́ gbà láti ẹjọ́ yìí o ẹlòmíì ń bẹnu wa tó jẹ́ pé kò ní ẹsikúsì tí òjò ọ̀daràn gbà sí kò sí lọ́wọ́ lọ́wọ́ ọwọ́ pé ìmẹ́jìyàn lù bàbá rí kò sí núrú ọlọ́run lójú èèyàn ni tí núrú ọlọ́run bá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wàláhì wàláhì tó lùgbọ̀n ní máa ń fáyìn kọ́dọ̀ ìyàwó Aisha tí nǹkan bá ká wọn la ntí sábà máa ń fi búra ni wípé wàlẹ́dì akrama rijala bil liha lóòótọ́ mọ̀ ń yìí ah mo fi ọlọ́run ọba tó fi irúgbọ̀n pa àwọn ọkùnrin lé tí ẹ pé ní tẹ ẹ bá bálágbẹ̀ rẹ̀ máa ń fáyìn mo fi ọlọ́run ọba ń búra. ṣé ọlọ́run pàtẹ́dúlọ̀ kan ń búra búra pàtẹ́dúlọ̀ kan kọ́ra búra ìdíjáde ṣé sọ wọ́n mọ̀ pé ẹni. sọ̀rọ̀ ẹ̀ bó ṣe máa lò ní ọ̀kan náà sisters torí ẹ̀ tóró tọ́mọ tí ń ṣe tọ́mọ tí ń ṣe tẹ́sí ọlọ́run jókòó lẹ́mìí ẹ̀ tí ó fẹ́ lọ́kọ ṣé pé ara ìsọ́ra sí ọkùnrin iná fantẹ́ bàbá wa máa ń sọ wípé ẹni ọba fẹ́yàwó ń jọ léyà yọ ọ̀fọ̀ bọ̀ kí lọ́fà tí òjò wọn mú jímọ̀ tó jímọ̀ ìṣẹ̀dá fóbìnrin ṣùgbọ́n léyà onírun onírun wọn wà níbi ni ọ jáde wá ó tiẹ̀ wá ṣe dé ó wà forí kádùn mùsùlùmí. yóò sì bomi ara ń jọ náà. iná dẹ̀dà mọ́sí aláàlẹ̀ nípa pé bá fẹ́ wá wo obìnrin àwọn kan ti bẹnu ẹ̀sìn nìyẹn tàfẹ́fà wòbìn láti fẹ́ tó jẹ́ ti ti ń bojú tí wọ́n á fẹ́ kárí ilé wọn ṣé wọ́n lè sọ fún un lẹ̀ àbí wọn gbọ́dọ̀ sọ fún un apá kan àfáà ni wọn gbọ́dọ̀ sọ fún un torí pé àbòsí ọwọ́ àwọn ọmọ yìí ní ṣáwù fìlì hílíyà wọ́n wà fìlì ìsọ́mi ọ̀rọ̀ mi bọ́lá sọ̀rọ̀ ìyàwó obìnrin nìyẹn wàláì òmùmọ̀ sí bẹ̀bí ayà yẹn ọlọ́ọ̀lẹ̀ ń tẹ́ pé àdá wọn tó jẹ́ pé tí wọ́n bá pẹ̀sọ̀ tán báyìí orí ọkùnrin sì máa dàrú lójú ẹsẹ̀ sì lọ ọkùn ẹ̀ sọ́hun bí àkọ́bí Jésù ni ó rí bí àkọ́bí ta ni o. bí ìdìbò olùgbé ajá. ọlọ́run olùsìn abẹ ilà fi ń pariwo fáwọn ẹlẹ́àwa wípé. kìí ṣe gbogbo àfáà náà ní fẹ́ ń sáré ṣe mẹ́sínà ṣùláàzà àwùbá àtọ́fà àti àná pọ̀ ń èmi ọ̀gbọ́ látọ̀dọ̀ ànàbí wípé obìnrin lásọ ọ̀múròde ó mọ̀ sẹ́lí mẹ́wọ́n lásọ ọ̀múròde lọ́tọ̀ wọ́n lè tiẹ́ wọ́n fún ìjọ ńlẹ́lẹ́ ọmọ wa wu àfa subhanallah ah, ah aso náà tó ní ẹjọ́ e tó nílé padà yóò tún bọ́ bí pàṣípọ̀bọ̀ yóò tún lọ máa kó àǹtí sínú kọ́bọ́ọ̀dù ìwọ̀n lọ́la àfa àbóde o ó pinlẹ̀ jálá ìlú ẹ̀ tẹ́lẹ̀ ó tún wá múṣẹ́ yá ẹ̀yin ń mú ẹ̀ sọ ọ̀múròde o.

àbúgbò ẹwọ́ ẹ̀tẹ̀pẹ́ ah! wàkọ́rù rẹ̀ ó sì wọ́jọ́ ọwọ́ ẹ̀kọ́ ní kankan láìsí fẹ́ sílẹ̀ láìsí kankan ah, ibi wọn bá dé mo mo ti ẹ̀tí pàṣẹ ẹtì ẹbí pìtà ló ti sórí rẹ̀. ìsirò pé èlé kọ́kọ́ fẹ́ nírun funfun kó akọ́kọ́ wù nígẹ̀ tọ́bẹ̀ rí bá nígẹ̀. sí kankan lórí mọ́ni. Ah! Eh, ètò ti tò lágbárí ẹ mánéjì àwọn ní àdùn àwọn ọkùnrin dà á pọ̀ ẹ̀yẹ mọ̀ làgídí ẹ rí gbogbo tẹ fẹ́ ṣe ni bẹ́ẹ̀ tẹ fẹ́ gbà lára wa o wà lẹ́ẹ̀rí gbà ẹ méjì ọ̀jẹ́ pé gbàtẹ ẹ bá nídìí nǹkan lọ́dọ̀ wa nìkan ilá àmọ́ rí bí ìyàwó. tágbàgbẹ́ bàtàn ó tún ti di ọkọ kò sí kí ni o kọ̀kagbọ́n anabi ibrahim wà lọ dábẹ́ yìí a ní dandan ní abẹ́rẹ́ náà máa dá náà máa jẹ́ padà fọ́pọ̀ ìtì ẹ̀ ṣùgbọ́n só ní èjì apá kan àfà ní kí wọ́n dá fọ́mọ kó tó dijọ́ kẹjọ àkọ́dọ̀jọ́ keje tí wọ́n ṣe súnà rẹ̀ apá kẹni lára àwọn súnà tí wọ́n ṣe fúnjọ́ keje wàyùmọ́tò ánìlẹ̀ àdá ọ̀nà kún ìdábẹ́nà níjọ́ keje apá kan ní no láàrin kọ́mọ yóò tó pọmọ ọdún méje tí ànábì ní múrù arábìsọ̀rọ̀ sábẹ́rin òní apá kan ní kó tó pọmọ ọdún mẹ́wàá tí ó máa kírun ṣùgbọ́n ká nínú sùsọ̀rẹ́ mínú ṣáárì ọwọ́ ń pa táìmù tá a gbọ́dọ̀ dàbẹ́ fún ọmọ kò sí ṣùgbọ́n èyí ó wo lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá nísìn àgbọ̀njúbá kéèyàn ọwọ́ ṣùgbọ́n ti parẹ́ padà in tó wà lékè jù ní ìsinmi ìtètè máa dábẹ́ fún ọmọkùnrin nígbà tó bá wà ní kíni o ní kékeré kọ́n bá rí ìnira àti gbọ́rí ń jọun wọn lọ máa lé ẹlòmíìmù nídìí bọ́ọ̀lù ó ẹn àwọn ẹ̀yà kẹ́sì ń ṣe náà dì sí bẹ́ẹ̀ ṣùgbọ́n obìnrin ìsìláàfù tó ní agbárí bẹ̀rẹ̀ àwọn àfà apáka àfà ní ẹ̀ gbọ́dọ̀ dẹ̀wò ẹ̀rọ sí kí ni o ààyè kẹni tẹ́nìkọ́ gbọ́dọ̀ bá fojú rí àfọ́kọ́ ẹ̀ jẹ̀máà ẹjẹ́ agbẹ́sìn wáyé o mas'ala ala yajuzu lahu an yara minha wa tara o ṣé ń bẹ́nu ẹ̀sìn kéèyàn ọmọ níbi tí òun ìrí lára ìyàwó ẹ̀ kọ́dà tàbẹ́tàbẹ́ sísìkẹ́ sì ń bẹ lára ọkọ tíyàwó náà gbọdọ̀ rí wallahi kò sí mo tún fi wallahi sí kí n tó sọ ńgbà bá débi ńlọpọlọpọ ọmọ wa gé kajẹ pé àsèmi mò ń fi àjẹrà mi ìmí ìtìtọ̀ lákòó sí ìṣẹ̀lẹ̀ àsèkọ́ ni mọ̀ wípé oúnjẹ tó yẹ kóhùn máa fi ọwọ́ mẹ́wàá wá jẹ ńlò ń gé jẹ. bẹ́ẹ̀ fẹ́ ṣètò bówù yẹn paná bówù yẹn má paná nígbà ìbálẹ̀ paná lóru àmẹ́bí tó lẹ́ẹ̀ gbọ́dọ̀ gba àwẹ̀ àfikọ́kọ́ yọ́ọ́mà tí èèbá ti ń ṣe àwẹ̀ nítorí ọ̀sán ni. na àfa àwọn tí a ń sìn kọ́ tíà wọ́n ti yọ̀nà rán ara wọn lẹ́yìn tí àwọn kọ̀ọ̀kan là ṣéwù ṣéwù sọ ní ẹ̀sọ́ ọbẹ̀ nígbà sínú tí àta àkà ẹni bá súnmọ́ ìyàwó rẹ̀ níjọ́ léyá bọ́bá dọmọ ọmọ yọmọ sádàkì sí àkọsọ́jẹ́ ẹ bá súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn-án jẹ bọ́bá bímọ àfìní ọ̀jẹ̀ hadith àbí Sayyidul Khudri tí ìmáàmù tọ̀ hálùmọ̀ nínú mushkilatul àfáàr ẹ̀rọ tó gbà wá sọ fọ́nù àtọ̀ ìyàwó ẹ̀ lọ́wọ́ kẹjọ rẹ̀ bábí sàsàrà ǹjọ́ náà wípé ànẹ́bí sàsàrà ẹjọ́ sọ fọ́nù wá fi sọ nǹkan mẹ́ta ni máa ń ṣe tí sì máa ń jẹ́bà lójú ẹ fún mi àkọ́kọ́ káàmì ẹ̀yà bíríbìrì ìdásọ̀ lẹ́yìn wàkàlẹ̀ láyé sọ́lì sóbàá hátà tẹ́lẹ̀ àṣàms orílẹ̀ orí ọkọ̀ mínú kèsì ìkásùbà àgbà tó rùnbá tó yọ rọ́wì hadith tani rọ́wì hadith ẹ́ mọ́sọ́fẹ́ni ìsẹ̀ tani tàlọ́gbàdì fi ẹwà àbúsẹ̀ ní kúdùrí nígbà tó lọ́wọ́ sì ṣeun ọkọ̀ náà ń bẹ ní orí ìjókòó sí ẹ̀sẹ̀ láwàtà àjọkùnrin náà obìnrin náà dùn manéjì obìnrin sì kí ni o wàlẹ́ wọn dùn manéjì wọ́n rọ̀ ọ̀pọ̀ torí pé wọn láìkì ìnira iná lọ́fà tánàbí fi yọ irọ́ kú òun tá a máa fi dùn ọ̀nù pẹ̀lú àwọn dọ̀wábìtù rẹ̀ ní o lápẹẹrẹ tébù ọ̀tà fifty naira àbí yélò lẹ́yìn tàbí kíní kan ní agbẹ́ ah àwọn ah, um, ah nígbò tẹ́ ń tún ṣe three days ó ní ah ebi tá àwọn ti dáwọn akẹ́ni kò rí à ń kó wọlé ni èyí tún dáadáa ní ọ̀bọ̀ orúmi nàìjíríà ẹgbẹ́ <laughs> orúmi nàìjíríà two fifty naira ọkọ̀ eléyìí tí tí nàìjíríà nẹ́ẹ̀sì náà ni ṣùgbọ́n wọ pé ẹlẹ́ àti wọ pé ah, three days ó ti ká kìíní ìjẹ́ ó tuntun lójú rẹ̀ lọ́gbà ó two fifty dáadáa ọba ọba àbúrúkú mu ti dáa ní ọ̀dà ah <laughs> ìmọ̀ yà tá a tá a tá a jọ dùn ọgbọ́n tó bọ́ máa ń lọ <laughs> kó tó já máa ń lọ lọ́dọ̀ gbọ́ ọmọ mi wà máa mọ mi sí lọ́wọ́ máa yọ̀ kẹ́ o tó sì jẹ́ yí pé ẹ̀yin ni oní èrè ti ń tà. ẹlẹ́yìn bí ṣe ń bà ní amazọn àwọn aṣọ bó ti lò ní kọ́tíǹkù tí ó ń sáyìn wẹ́wẹ́ náà ah, tí bá skirt fọ́kù èèyàn ní olé ni àwọn pé kọ́dà ibi tí wọ́n ti rà wọ́n ti kọ àbú àni ẹjẹ́ máa lọ ọjà sí ẹ̀rí pé gbàyé báyìí gbọ́dọ̀ ah, kí ni tọ́ba kọ́kọ́ wọ tọ́ba kọ́ wọnú supermarket yẹn náà àwọn èsì kankan àgbègbè èsì ntí wọn tà fún yín máa nànú ẹyẹ ìwọ̀n ọ̀tà fún mi tí n bá ti rí tó ń wù báyìí ìfẹ́ rẹ̀ di ẹ̀jẹ̀ mọ̀dúnmọ̀ sí i tí ó sì rọ̀ papọ̀ kan ju one fifty naira one fifty naira lọ. ọlọ́run ló dáwọ́ bẹ́ẹ̀ kò mú ìnira kó fi sọ̀rí ọkàn wọn kí ló fà á tí ẹ fi ń fi tí ọwọ́n jùlọ obìnrin gbá obìnrin gbogbo àwọn àfa àdẹ̀bùrúdà gbá wọn ninety percent wọn nígbà obìnrin ẹ̀sìn sí náà ọ̀rọ̀ ọmọ náà ni ó pè nítorí àwọn pípa kúnlé ni ọlọ́gbábọ́ọ̀lù ní tìlì ni. kọ́mọ̀kàn lẹ́sẹ̀ bọ̀. wọ́n ní ẹ ayo wọ́n ní ẹ tó láti gbẹ̀yà tó fẹ́ sàwọn kan náà tí wọ́n gbé. wọ́n ní ẹ fẹ́ bíbọ̀ wọ́n ṣe ra ọmọ àwọn. wọ́n gbáyà lówó wọ́n tó gbani tọ́wọ́ jù lára ẹ̀. torí ọlọ́ọ̀dá obìnrin lẹ́lẹ́mì tó le ọ̀kan náà rọ àrò oko ni ní bá wa kí pé ìyàwó rẹ̀ bímọ wọ́n ní kí ló bí wọ́n ló bẹ́ẹ̀ wọ́n ní ebi mùsùlùmí kékeré sọmọ ní ọmọ náà ni ṣùgbọ́n tó jẹ́ wípé bí ruha sẹ́ríkọ̀ wà ní sí ruha bukawon bọ́ bá ti lé ọkọ rẹ̀ wà tó ní pọ̀ wọn sí dáadáa sí àti bàbá yọ ọ̀fọ̀ ọkọ̀ nǹkan lọ lé ní dad lókè àṣà ayé mi mo mú o bọ́bá ló wà sí dáadáa sí yọ ọ̀fọ̀ ọ̀sẹ̀ kí ni o báyìí èmi o ó ní wà nẹ́sìrò ààbù káwọn bàdà ó bá sì dé báwọn bí rẹ̀ ètí ìrànwọ́ lọ́wọ́ ẹ̀kọ́ ni. dádì wọn ló lè tó wọn lé ní lẹ́lẹ́ ẹ̀kẹta ní ọ̀sẹ̀ yíyí ó lè kò ní dáa fún yóò. no lábáwá yẹn ọ̀gbọ́n tọ́lọ́ ń dábọ̀ àwọn obìnrin yé ni ọlọ́run ọ̀dá wọn lẹ́lẹ́mìí líle ló fi jẹ́ pé tẹ́ ẹ bá rí obìnrin tí ń sádà tí ń gún ọ̀bẹ nǹkan kan ti kó sí la. máa ṣiṣẹ́ ológun gbà náà oníkìyàn máa wọ̀. wọ́n wá ní wọ́n rí àwọn èèyàn kan tí wọ́n ń pààyàn wọ́n wá jẹ́ pé obìnrin ní ẹgbà ní alápatà ti dúyàn bẹ́ẹ̀ á ń ègbọ́n yìí. ẹ dákun ẹ bá àwọn obìnrin náà ń ta pàràgà náà káàkiri gbogbo àwọn gáràjì wáyé tí wọ́n bá ń gba gáràjì sóbì máa ń sádà mẹ́ náà. òpin ìjà wọn àbádá àti yín náà sì ni kí ló pin ìjà wọn. èyí tó pọ̀ jù náà lè bú ètò pọ̀ jù ní kí ni o ọlọ́run lọ́rọ̀ àwọn báwọn ó sì ṣe àwa líle ọwọ́ ń fi hikima rẹ̀ hàn wá àwọn apákàfà ni ẹwọ ẹgbọ́dọ̀wọ̀ lẹ́yìn abọ́dàn obìnrin ọ̀bọ̀ fún ẹ́ lẹ́yìn ọkọ rẹ̀ ní ẹkọ̀ búrọ̀dà bẹ́ẹ̀rẹ̀ wo ṣùgbọ́n ìtàn fóbìnrin bó ṣe pàtí kílẹ̀ dáadáa lórí mímbà apákanu àfáà ni tọ́báwù yẹn lè ṣe tọ́báwù yẹn lè fi rẹ̀ apákan ni ẹ̀ gbọ́dọ̀ ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ jù ò ní pé kíní yẹn ń padà sí bí ìran kọ̀ọ̀kan ṣe rí mẹ́ta ó ní ẹ̀yà tọ́lọ́ǹda obìnrin ẹni tí wọ́n ní wọ́n dá tọ́jẹ́ kìtánù obìnrin lábẹ́ obìnrin àwọn ìran obìnrin kan bẹ títí wọ́n gùn àwọn kan kejì ọ wà níwọ̀ntúnwọ̀nsì àwọn kẹta ní títí ẹ kéré kí á ní ìdájọ́ lórí ìgò kọ̀ọ̀kan mọ́gìrì tó lẹ́nu bí àwọn onímọ̀ rahman ibi ni a ti bẹ̀rẹ̀ tefsir ẹ̀mẹ́sì jàrí ìdèjì máa ń sọ̀rọ̀ ní ọjọ́ mẹ́jọ insha ọjọ́ mẹ́jọ ni 31 pẹ̀lú ògùn ọlọ́yin insha Allah rahman láti ijọ́ mẹ́jọ lọ gbogbo sunday tí bá ti ń parí oṣù ní ìṣọlọ a fẹ́ lọ máa ṣe halkọ kan bẹ tí a fẹ́ tú sẹ́ríwù kọ̀sídà Imam Ibn Qayyim nùníyà tí kọ̀sídà náà jẹ́ five thousand eight hundred forty three baitan insha allah ta'ala gbogbo sunday tí bá ti ń parí kíni o tí bá ti ń parí oṣù gbogbo àwọn tùlábùlẹ̀ ẹ̀rìn bọ̀t ní èkó ni ó wà jẹ́ gbogbo sunday tí bá ti ṣe kíni o tí bá ti ń parí oṣù insha allah rahman tí ó bẹ̀rẹ̀ sunday jọ mẹ́jọ láti ten àárọ̀ di twelve òní halkọ yẹn ìbéèrè di twelve thirty a máa kó mbẹ insha allah rahman àwọn àmà tó kọ̀ ọ̀dà tẹ̀síru àdúró bíyìn láì tààlà a ti máa wọ ìbàdàn padà ṣáájú àsìkò tẹ̀síru ṣùgbọ́n lè tùlábìlì ilmi àṣẹ́rìí gbogbo àwọn tá a jẹ́ tùlábìlì ilmi àṣẹ́rìí òní àní ìjókòó náà bọ́dá wọn bẹ́ẹ̀ lọ lè istifada olùwọ́ ṣùgbọ́n torí wípé wọ́n hà tí a yẹn fún wa ọ̀kan náà máa yá ló fi wá ojú rí ọlọ́run ọba ó ní gbogbo ẹni tó bá lè ní àhàlíyà sí kí ó ahátì àná fún wa ká tó máa ṣiṣẹ́ rí rẹ̀ inṣàlá ramani pé níbi tàbá tún ní bada ilmagrib sanastamiru fi hada hada wa sallallahu wa sallam wa muhammadu wa alihi wa sahbihi sallama títí wọn kí ẹ kẹrọ wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh